Hello. Listen, listen. I'm in the middle of work. I'll call you back. It's not as if I'm avoiding your call, but I'll call you back. I'm working. Eh, uh, we'll share later. welcome. ẹ jọ madam ni mo béèrè. you ask for madam. bẹ́ẹ̀ni. n from where geographical location continent Africa or sẹmẹ or anywhere where are you from. ìlú yìí ni mo gbé. you come from this place. ẹ ẹ ṣáàtú sọ fún wọn pé déolú ń béèrè wọn. ha mọlẹ. no no no déolú. ndéolú. ìyá dédé olú. bẹ́ẹ̀ni déolú ló sọ. ìṣèjọba dédé olú. In fact, you don't look like Lady Dolo. You look like one person I know, Sadeko. Because the Dolo must not wear Ankara, and you're wearing Ankara. But I thought you had the Dolo. Yeah. Okay. So sorry. Yeah, you know you are the devil? Yes. If you are not the devil, if you go inside and madam sack me, in fact, I'm going to kill you. No. I'm used to do dunk shopping. Hmm? You are the devil? You see that road? Okay. Yeah, forward march. Straight in that door. Yes. It's east meets west in Namaste London. bọ̀. ẹ jókòó. yeah thank you very much. Mm-hmm. ṣé wàá okay. Mm, wàá okay ẹ pẹ̀lẹ́. ẹ ṣe gan. ó yẹ kí n ti jáde àmọ́ nítorí tí mo ṣe cancel gbogbo appointment mo nílé mi. Um, I'm highly honoured. <laughs> You're welcome. ọjọ́ tí mo rí yín yẹn ojú tí mo fi wò yín ó yàtọ̀ sí nǹkan tí mo bá if you are that educated clear tí ẹ̀ ń ṣe irúṣẹ́ tẹ̀ ń ṣe. àfọwọ́fà àti àkọsílẹ̀ ni ó sún mi débi iṣẹ́ tí mo ṣe. àfọwọ́fà àti àkọsílẹ̀. bíi ti báwo. yes um, àfọwọ́fà dádì mi àkọsílẹ̀ ti tèmi. okay. yeah. my father was a very rich man. Mm. well ìyàwó mẹ́ta ni wọ́n fẹ́ my mom was the second wife èmi nìkan dẹ̀ ni wọ́n bí She was the third wife yẹn ah ó burú gan ó burú bí àpárá ni ó máa ń fi orí àwọn family máa fi ń lura wọn báyìí ni nígbà tí gbogbo èèyàn dẹ̀ ti rí i pé wàhálà yìí ti ń pọ̀ ju everybody choose láti sá sálà fẹ́mi ẹ̀ wúmà yẹn ló jókòó ti gbogbo nǹkan tí dáàdì mi fi sílẹ̀ àtowó àti properties ìdí nìyẹn tí mo fi rò pé tí n bá fẹ́ para mi kì í ṣàrùn àyẹ̀rà abájọ tó máa ń sọ pé ilé olórogún ilé ikú ilé ogun. bẹ́ẹ̀ni. ìgbà tẹ́yìn wá kàwé tẹ́ kàwé dáadáa kílí tẹ́ wá iṣẹ́ tó dáa ṣe. ọgbọ́n ojú wà nínú arọ ẹsẹ̀ tí òní ni ò jẹ́ ohun hmm, mi kì í ṣiṣẹ́ gidi bọ̀ kò ságbára mo wáṣẹ́ wáṣẹ́ mi ò rí and you see when the preferable is not available then you go for what is available. I know. ó dájú kí èèyàn gbébọn lọ àbí kéèyàn máa jalè. It is well. Thank you very much. Excuse me. Hello? Ẹ káàsán. Ẹ má bínú mi ò ní lè rí yín mọ́lẹ̀ ni. But first thing láàárọ̀ la máa rí yín. Ẹ ṣé. Okay, ó dàbọ̀ sorry aunty. ṣẹ́yìn nìkan lẹ́ ń gbénu bíi ni. ọ̀nà èmi àti gateman mi ni. Um, ọkọ yín kọ́. Everybody has got a story to tell. Bẹ́ẹ̀ ṣe ń rò ss mi ni owó àti àjò ló gbé mi dúró ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló fi fẹ́ mi àmọ́ nítorí àìlera ara mi òun lè fẹ́ mi àwọn tó tún ṣetán láti fẹ́ mi èèyàn sí wọn mi ò dẹ̀ lè take risk ẹ̀ nítorí mi ò fẹ́ kí kankan nínú àwọn ọmọ mi kan pass through experience It's mo ti pass through. Yeah, I'm sorry about that. So sorry. Thank you. Why did you? Mm. course you can. What's your genotype? Eh, AA. Eh. package seventeen eighteen. history ilé àti nìkan. Hmm, àǹtí àǹtí ò sí nílé but the ọkọ ndí àṣọ <laughs> the ọkọ ndí àṣọ. ọkọ. the husband ndí àṣọ. okay. Yeah. okay na right. and the baby. Yeah. ọmọ no problem and the baby. Yeah, yeah. But this girl, will find you. find very well. kásán. ẹ jọ̀ọ́ àti fíkà rẹ̀ nìyẹn. Ah, kò sí around ṣùgbọ́n pẹ́ ń bọ̀ ṣá. Ah, in fact èmi àti wọ́n ṣì sọ̀rọ̀ sí ìgbà tí mò ń bọ̀. Ah, a jẹ́ pé kò ní pẹ́ dé nìyẹn eh, you can sit down and wait for her. thank you sir. you're welcome. ṣé iye ẹ̀ mind. ah no. Okay, really, it helped you. Soft and cold. <laughs> no, no, I'm very, very okay. Are sure? Very, very um, uncle. Yeah. Wọ́n ní ẹ̀yin ni ọkọ ẹ̀gbọ́n mi. Ṣé ẹ̀yin méjì ti wed? Well, not yet, but we're planning towards that. Mm. Agbára Ọlọ́run. Àmì, it is well. ọkùnrin ẹ má bínú be mò ń pẹ́sítà yín pẹ̀lú àwọn questions. no no no no no feel free. ẹ ṣé àti Fikáyọ̀ ti sọ àìlera wọn fún yín ṣá. Hmm. ó ti and i'm okay with that. oh really. yes. Ah, ọlọ́run ṣe. But uncle, I must confess, you're really cute. <laughs> Thank you. Kí leléyìí? Kí leléyìí tó? Kí ni? Mo Stop dọ́ mọ̀ nǹkan tó ń ṣe yìí. <laughs> kí ni nǹkan tí mò ń ṣe ayé ṣerú ẹ̀ náà hello what is good for the goose is good for the gander ah. besides mi ní jẹ́ kí fi kárí ọ. jọ mi ò kí ṣerú ọkùnrin bẹ́ẹ̀ o no má bá mi jọ́wọ́ ẹ̀ wò ojú kan làdá tèmi ní tó fi ń roko àròjẹ mi ò kí ń ṣe ìdá tó lójú méjì tó fi ń mu ẹ̀jẹ̀ ok tí fi kárí ọ bá lè máa fẹjọ́ ẹ̀sùn. excuse me jọ ni mo tọ́ ti bí ẹ. ní parọ́ fún yín má ní ẹni fẹ̀yìn o ẹ ṣáà mọ ogun nǹkan tí mo sọ pé ó ṣe láàrin mi àti ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ in fact bí mo ṣe ń jà láti bọ́ṣọ tí mò ṣe tí mo mọ bí mo ṣe ń persuade ètò kó gbá ó tí mo ṣe déwájú ẹ tí mo ń sẹ́ ìdí ẹ̀ tí mo fi òkè mo ti Cinderella kan déwájú ẹ kó gbá ó lé mi tefetefe ni unlike that stupid Johnson nígbà yẹn tí mo ṣe gbé súnmọ́ yẹn tí mo ti kéṣẹ̀ báyìí nìyẹn ti ń bọ́ṣọ ló ti ń ṣe gbẹ̀ ẹ̀yìn ìgbà yẹn mo tún fi cab driver mo fi test ẹ̀ àti obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ and he didn't fail the test. <sighs> I must confess sincerely this man loves you. Hmm. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé pé mo padà pàdé onítèmi. ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ó ṣe gan-an.

a big boy. Thank you, Zora. And my hate you. Ah. my love for you. Bàbá ó mọ̀ já lọ, wà á yí jẹ́ sílẹ̀, mi ò ní fẹ́lẹ̀. Ó ga jọ, já já já já lórí jẹ́ sílẹ̀. Àwọn kékeré balọ̀ àlọ́ ìṣòro. Jọ, ìgbà just like five minutes. Nothing. Thank you, darling. You're welcome. káyọ̀ pàmílẹ̀kùn ọlọ́run màṣánù mi nǹkan kan ní ṣe mí mo lo oògùn tó yẹ kí n lo i'll be fine. àìmí ah, máa fi yẹn ṣe mo fi yẹn ṣe mo ti pe doctor kan ó ti ń bọ̀ báyìí kó wá bá mi treat ẹ ọlọ́run ní jẹ́ kárí láàbù. kò lè mo fi mí lẹ́ fi káyọ̀. Ah, i'll be alright. wọ́n súdi má jẹ́ kí n finá sọ̀rọ̀ ìlé sùn jáde wọ́n ní kí ni mo ṣe nígbà tó ṣẹlẹ̀ wọ́n ní kí ni mo gbé ṣe ah mo ti pe dókítà ti ń bọ̀ because i don't understand i've never seen you like this before. Ah. pẹ̀lẹ́ dẹ hmm. pẹ̀lẹ́ ìnira tó tiẹ̀ ní ìtiẹ̀ pàṣẹ fún mi jẹ́ kí mi bẹ́ẹ̀ gbé. bẹ̀lẹ́ mm. ah. mo máa ń fún wọn ní injection yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ pẹ̀lú àwọn oògùn yìí ká ní crisis tó máa ní fún bí ọjọ́ márùn-ún náà máa ní tó máa ti ń lò dáadáa á reduce sí bí ọjọ́ mẹ́ta tó bá tún continue á reduce sí bí ọjọ́ méjì tó bá yá ọjọ́ kan tó bá wọn ní gbúrò ẹ̀ mọ́ ara. Ah, àmín àmín thank you very much. Uh, not to mention it's a mandate to save lives and uh, madam is not an exception. <laughs> ẹ ṣe gan. you work. God bless you. and you too. ẹ pẹ̀lẹ́ ẹ bá wọn fọwọ́ ra tèmi bá lọ ẹ lè fún bẹ́ẹ̀ ní pec. doctor <laughs> ẹ ṣe gan. all right uh, madam. okay ara àwọn tí ẹ ti ń sọ̀rọ̀ yìí. Eh. so ẹ jẹ́ kí èmi máa lọ right. all right. Fikayo. Fikayo. Fikayo. Kí ló ṣe ẹ́? Kò sí nǹkan Kò sí nǹkan bíi ti báwo. Ọ̀rẹ́ náà ni mò ń rò. Kí ni mo ṣe fún ẹ? O ò ṣe nǹkan fún mi. Ìfẹ́ mi, you have shown me so much love and care. Látìgbà tí àwọn òbí mi ti kú sínú plane crash mi ò tí ì rí ẹni tó tún fi hàn mi tó báyìí ni you took me out of loneliness and boredom láti bí ọjọ́ mẹ́ta mo ti ń ro ohun kankan tí mo lérò pé ó yẹ kó materialize láìpẹ́ okay. mo fẹ́ kó jẹ́ signatory sí account mi then gbogbo àwọn properties mi mo fẹ́ pín wọn sí méjì àwọn kan máa wà lórúkọ ẹ̀ àwọn kan dẹ̀ máa wà ní orúkọ èmi àti ẹ̀ <coughs> Fikayo èmi rò pé nǹkan tó yẹ kó kàn nìyẹn no ìyẹn kọ́ ló yẹ kó kàn wow nǹkan tí mi fi ipò yẹ ká máa nurse nísìn bá ṣe máa wà legally married kàdébẹ́ lọ́hùn kọ́ lọ́hùn fi ọmọ sáàni wa then after that you can start to think of all this. ṣorí àti nǹkan tí wọ́n sọ àti nǹkan tí mi sọ méjèèjì la máa ṣe àmọ́ báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà um, <laughs> sweetheart I'm doing all this because I want you to be more committed. Come on, darling. Um, Hmm. I'm committed and I'll remain committed. Okay? But sincerely, ṣé torí yẹn ló ṣe wá ronú. Ṣé kò tó torí ni? Kò tó torí o. Torí mi fẹ́ kí ìyàwó tèmi máa ronú. I don't want it. Mm ok mo ti understand bóyá torí pé ó wá dùn ló ṣe ń ronú ọyá wá rí zoom iṣẹ́ ẹ̀. ṣé o. you know now. ṣé mo fi ṣe ẹ ni. kí ni. kọ́ máa ṣáà máa massage ẹ̀sìn ṣáàkó tó sùn. ó mọ̀ pé tí mo bá ti ṣe I'm not gonna sleep. <laughs> Come on. oh <laughs> shit. Ah. Yes, baby, yeah. Mm. <laughs> ọwọ́ ẹ̀ kan máa do you know your job? tí bá person. fẹ́ sùn have fi massage ẹsẹ̀ mi and that's all. Yeah. ṣàfẹ́ sọ mí di alápáàkì ọlọ́run lè mi fún ẹ ṣe. mi ò sọ èdè mo ń kẹ́ ẹ ní mo because you deserve it okay? Eh? darling. <laughs> yeah good. done. Mm. Mm-hmm. oh yes. ready. You just watch. Give me Nkado, Nkado, Nkado, give me Nkado. É, para, para, já, about what is in Barabalem? What is in Barabalem? When somebody's life is in danger, you're telling me in Barabalem. What is Give me in Kado. That's what? the one that I just about is give me in Kado. Not it to John. Be fast, oh, be fast, oh, load it to. Ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ máa kọ̀. Nǹkan lójú, nǹkan lójú. Lóde dé sẹ́nà lò. Ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa lóde everywhere. I will give you back out. And your teeth will fly off. Somebody's life is in danger. You're telling me happened. farabalẹ̀. bàbá tí o Tani. Wọ́n ṣe akàn nínú oòrùn gangan báyìí. Àmọ̀ tí wọ́n béèrè lẹ́hẹ́. Ẹlẹ́ ìwé tí ó kọ sára bí tí wọ́n kọ pé wọ́n fẹ́ èèyàn tó máa bá balẹ̀ lé. Ẹjọ́ bá sí yọ òun ló jẹ́ kí n wá. Ẹlẹ́. Kẹ̀lé kẹ̀lé kẹ̀tẹ́ kẹ̀ sí ẹ̀ ẹ̀ ń pòrí bíi sí àbábà. Bó lẹ̀ ṣe ń bíi tó ba kẹ̀kẹ́ jẹ́ báyìí wàhálà tó mọ̀ ṣe pẹ̀sẹ̀ ló mọ̀ fi rìn wá dé àdúgbò níbi. ìyá àtúpẹ́ ẹlẹ́ ẹ ṣe. àwọn ọ̀gá lẹ wá fẹ́ rí. ẹ fẹ́ rí àwọn tó nílé. níbo ni ìyá ti ń jẹ yín bọ̀ gan ṣé Sokoto ni àbí Kútọ́nù àbí Káfàṣà. yọ o sì yà kan lára mi àmọ́ mo fẹ́ ṣiṣẹ́ torí àwọn ọmọ mi kí n lè gbéwò léèwé san òun ló jẹ́ kí n wá. ẹ ṣẹ̀ṣẹ̀ dé ni. mo ṣẹ̀ṣẹ̀ dé ni ẹ wò náà ló mú gbé dání wa. ẹ jẹ́ ń wọ ẹrù yín ẹ jẹ́ ń wọ ẹrù yín. ilé ìnáwó sókè ìnáwó sókè. ìbàdí mi lẹ́lọ kò sí kan mi. mo mọ amọ̀rù yín kẹ́ ẹ lọ rí kinní bọ́nú kinní. nǹkan kan síbẹ̀. mo ti gbé sámọ́jì òkú sí lórí. kò sí nǹkan eré mi ni. ó dàbá yẹ dúró bá ń bọ̀. d'accord. Yeah, lọ bá, ẹni sọ bá ẹnso lọ́dọ̀ ọ̀gá. ẹ ṣe ẹ ṣe mi dípẹ́. ẹnso. Mm-hmm. yọ ẹ pẹ̀lẹ́. ọ̀gá. bọ́ọ̀lù ẹlẹ́. ẹ pẹ̀lẹ́. ẹ wọ́n rí kíní fíkánsì síta gbé síta wọ́n làwọn fẹ́ mọ ṣiṣẹ́ ń bí. ẹlẹ́ sà ẹ pẹ̀lẹ́ máa yọ ẹlẹ́. tógo ló mu ti wá mo rí sani tó wà bẹ pé ẹ fẹ́ àmọ̀gbọ́ ọmọ ọ̀dọ̀ oh, àmọ́ ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí mi ni mo wà látòkò onísàlẹ̀ lọ ọ̀hún ẹ̀ ń ta ayé ẹwà. ẹwà gan yín. dakọ. ẹ̀yin ti dàgbà jù bàbí. ọmọ ọ̀dọ̀ la fẹ́ kí n ṣe. yọ èmi yẹn ṣe dàgbàlagbà. ọmọ ọ̀dọ̀ tá a fẹ́ ọmọ màá tún lè ṣe lójoojúmọ́ ó máa ma fọ ilẹ̀ ó máa ma fọṣọ ó máa ma ṣe oúnjẹ every day. <laughs> iṣẹ́ tó mò ń ṣe lájàṣẹ́ gàngàn olóòpó ni mi. poro. bí mi bá taná ẹ̀ ò ní jẹun màá mi mọ́. wọn ò ní jẹun jẹ. yọ ẹ ṣe bẹ́ẹ̀ pé bí mi bá taná tí yọ ọ dùn tí màgí pàápàá kà ẹ ó gbádùn ẹ pọ ni <laughs> anyway a ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ bọ̀ tẹ́ máa máa lọ báyìí. ẹ má bà tèmi jẹ́ bó jẹ́ ọ̀pá pápá mi ṣàìní ẹ̀ mi ṣe kó ta mi ta aṣọ yóò fàyà lọ́wọ́ mi mi bá fọ́ tán ẹjọ́ ọlọ́run ni mo fi bẹ̀ yìí ọkọ mi ti papọ̀ pẹ̀lú yìí ṣọtọ́ mo gbé pàápàá mo jẹ́ ní tó ń sin lọ́wọ́ gan síkáàpù mi rè pẹ̀lú àkàrà tí mi fi lọ rí ìjọsìn níjọ sànńdé bá bá wà lọ sọ́ọ̀tì èmi ẹ ṣe ẹ̀ burúkú ẹ ṣàánú mi ọlọ́run nípa ti ń jà wọ́n ọmọ ọlọ́run fẹ́ àjíṣe ọlọ́run fún ló jẹ líle ẹjọ́. darling scoring. a lè gbà yín tàbá mọ̀yàn kankan mọ́ yín ni mò ń sọ. ẹ̀gbà mi náà mi lọ káwọn èèyàn mi wá mi lọ gbé wọn wá lẹ́ẹ̀kan àti pé bí ọ̀gbá ti rí mi ṣe ẹni ẹ̀ lójú yín ó ta arú bẹ́ẹ̀ bá bọ́ táyọ̀ tí mo pé kan gbàlẹ́ yín lẹ̀ wá mọ́. Chinese. mi ṣe ẹni ẹ̀ mi mi ṣe ẹni mi dan mi dán yóò máa dán. ló máa dán ẹ máa fọwọ́ máa mọ́. dákọ̀ ẹjọ́ okay it's it's okay ẹ má sunkún mọ́. ẹjọ máa wo ló mo fi bẹyìn Ọlọ́run ní bàtí yín jẹ ti wálẹ̀. ó ti sẹ́ẹ̀bẹ̀. mẹ ẹ. ó ti sẹ́ẹ̀ tébù. ẹ mo ti gbèsè èyí tábìlì mi. lọ́pọ̀ kọ́ mi wá. nínú ọ̀pẹ̀ dáadé wa. dákọ̀. She was just sí ráìsì ṣá. no nǹkan kó burú ló sí. kó burú ló sí ráìsì tá a fẹ́ jẹ. in mi mo ti without number mo ní oúnjẹ tá a bá máa jẹ nínú ilé yìí èyí tèmi fúnra mi bá máa jẹ kó má jẹ kó burú ló máa mi ò láìkẹ́ ah! gbogbo nǹkan ni mo lè gbà kọ́ ọ̀nà wáṣẹ́ nílé kó má dáná fún mi I don't want it ibi tó bá Leon lèèyàn Dear, sí. ìdè òlè wo dey take it easy what is wrong with kobore and your meal kí ló rọ̀ǹgì ní kò ṣọjà. nǹkan tó rọ̀ǹgì bẹ́ẹ̀ pọ̀ gan ṣó ti gbọ́ nǹkan tó rọ̀ǹgì bẹ́ẹ̀ ó pọ̀ irun kò mọ jẹ́ sè kó jẹ́ tó mú àṣẹ máa dúdú tiẹ̀ lọ mi ò fẹ́ tí ẹni fẹ́ máa jẹ okay and i'm not going to eat this food. ẹ ṣùgbọ́n tó bá yẹn ni o dey take it easy ṣé the fact that i'm your wife does, does not mean i should be your slave ṣó ṣó ń fẹ́ mi láti ẹ̀ slave mi ni. Ah. yes kí ló ṣe oúnjẹ tó wà wájú ẹ̀ ṣé kò dáa tó ni what is wrong with this food what is wrong with this food ẹ. tí wọ́n bá rí nǹkan tó rọrùn gèmí rí nǹkan tó rọrùn gèmí pé kọ́mọ̀ ló máa dáná fún mi i'm not going to eat this food. ìwọ ni kọ́mọ̀ ọkùnrin tó gbọ́mọ̀ ló ń tẹ́. ẹ ẹ ẹ ẹ ẹ má pàrọ̀ lé lórí mi ò ní jẹ́ ẹ. ẹ ẹ ẹ má pàrọ̀ lé nǹkan lórí jẹ́ what's wrong with you if you don't want it then leave it please. ó dẹ̀ pariwo pariwo mo lè jẹ́jọ́ ọmọdé mo lè ṣe kíní kan ẹ kí ló ṣẹlẹ̀ gan. ẹ ò jẹ́ ènìyàn mẹ́rin please go sleep somewhere. bẹ́ẹ̀ máa gbọ́ kúrẹ́ bó ni wèrè gọ́gbà stupid old old hag i'm a frustrated young lady. baby. <laughs> Jewa. yes, darling. Mm. You're right. Oh. Ah. How was your day? Very, very hectic. Really? Honestly. So, Shoro Janobo? Ah. Oúnjẹ báwo? Mo ní kò yà ní chicken So, why the shop being oúnjẹ o? bọ́sẹ̀kẹsẹ̀ lèmi náà ti sọ fún ẹ wípé mi ò fẹ́ jẹ oúnjẹ yìí trip oúnjẹ lé ni mo fẹ́ jẹ. olú mo rò pé òun ṣeré ni because mo mọ̀ pé òkè ń fẹ́ kúbúrẹ́ dáná fún ẹ and i'm very tired mi ò lè sóúnjẹ that's why i said get food on your way from work. so o dáná. Julia for good comprehension mi ò dáná. i don't want to trouble for my place. ló ń mèrè fún sí báyìí omi fẹ́ wá lálálẹ́ yìí please èmi ò pa èmi mi ò jẹun. ènìyàn ló bínú ọlọ́run èyí bínú tántàràn mẹ́sẹ̀dẹ́ àwẹ̀ tántàràn tántàràn tántàràn mẹ́sẹ̀dẹ́ àwẹ̀ mẹ́sẹ̀dẹ́. kí ni wọ́n ṣe bí ẹ̀ka mami ló ní kí n ṣe bẹ́ẹ̀ yìí bọ́ ṣé mo ti sọ fún ẹ pé fún báwọ̀ yàrá mi wà mú ṣá. yọ àmì ló sọ pé kí n wá tẹ n ló jẹ́ kí n máa súwé tẹ. ṣe nǹkan tó máa ṣe jẹ́ àkókò níbí báyìí. dàkọ. ṣé wàá òkè ṣá. ní tẹ́tọ́ lẹ́ǹkan. jọ torí Ọlọ́run kò méjì kó ro oúnjẹ wá sínú ilé yìí and you came back with nothing it's not nice now. Kúbúrẹ́. Ma. Jọ lọ ṣoúnjẹ fún mi bí pa mi. Mo bọ̀ dá kí n fà. Hello? Ma. Yóò kiri kúkú ẹ̀rọ náà tó lọ ṣoúnjẹ fún mi jọ. She's just rolling over the place. Go get get up. Nonsense jẹ́ fún mi kúbúrẹ́. kí lè fẹ́ jẹ. anything please i'm hungry. dàkọ̀ kò sí wàhálà mi ń ṣe dọ̀kùnrùn fẹ́lẹ́fẹ́lẹ́ fún yín. the what. ojú ẹ̀yin lẹ sọ pé. ṣé mo jẹ́ aráàlú ẹ̀ ni. yọ. are you sick. yọ. mo ní kò lọ ṣé oúnjẹ gidi fún mi not nonsense. alo ẹ̀yin lẹ sọ pé kí n. get up. a máa bínú ẹ jọ a máa bínú. kí ni o ṣe woman tó ah! kí ni mo gba woman fún She just keeps carrying this dirty big thing everywhere in the house. Deolu. Abutan go no jókòó síbẹ̀ we enjoy African magic entertainment. Oh, roro kokon so si. Oh, boy o gbádùn ẹ bó ṣe lọ àbí. Ẹjọ́ ẹ̀kọ́, èmi tí mo gbaru yẹn ní house up, èmi ni mo fà. So ko sọ̀rọ̀. Back to what I was saying. Deolu, show me kí mo hate kí ẹ máa fi You want Ìwọ ni mo dẹ̀ Deolu, you know that can kill me. Please do not start. What? Deolu, ṣe ṣe mo gbé ìgbà my head jù ló ṣe. Deolu, Deolu. flash mi ò eh, eh. wá aago ni. má bínú má bọ̀ má bọ̀ ẹ tí ò bínú jẹ sórí ní tí ń dun ni ìní ń pọ̀ lọ́la ẹni. gbàǹkan kí ló ṣe é. kó mú àti láburú ni. sórí jẹ́ kọ́kọ́ sọ single stories kékeré kan fún ọ ẹyọ kan kí n kọ́kọ́ sọ fún ọ sórí bó ṣe wà èèyàn mẹ́ta péré báyìí wọ́n lọ sóko ọdẹ bí wọ́n sì wá lọ sóko ọdẹ wọ́n lọ dẹ̀gbẹ́ ni o wọ́n á pa ẹran mẹ́ta gàbàdáyà èyí tó wá jẹ́ aṣáájú wọn tó jó lórí wọn ó wá pè yí kékeré hùn ó wá ní pé ìwọ lọ lè mọ̀ ọ̀bẹ wá ká fi pín ẹran yìí bí kékeré ń ṣe múrin bẹ́ẹ̀ nínú ó kàn bẹ̀rẹ̀ sí ní ní ọlọ́run ọba sópin dáadáa àbórí gbógin dáadáa ọlọ́run ọba ó ti pín dáadáa èyí tó wá jẹ́ olórí wọn wá ògbé ó ní wèrè wo ní nǹkan ìwọ náà dájọ́ òun ṣé ọlọ́run ọba ti pín dáadáa àbí kò yẹ pín dáadáa. kò yé mi tó o sọ yìí ìwọ kò ṣàlàyé ẹ kó lè yé mi gbogbo àlàyé ẹ ìmọ̀bí tó dorí kọ. ara rẹ ti ń múfù ìdí tí mo fi ń sọ gbogbo ìtàn mi ni pé sórí bí gbogbo nulẹ̀ ìṣètò dákun àwa mélòó là ń bẹnu lé. dákun èmi pẹ̀lú mọ̀dámù ìwọ náà pẹ̀lú ọ̀gá. gbogbo ilé ayé yìí ló sì mọ̀ pé mọ̀dámú àtọ̀gá wọ́n ti ń sàkárà mọ́jà wọ́n ti ń mú mọ́sára wọn jẹ wọ́n ti ń tú sí pàápàá fúnra wọn èmi náà wá wòye pé bójú ṣe ń rọ yìí wọn kàn mọ fìyà jẹ ọ ni torí tí wọn máa ń gbọ́ pa tó ń gbọ́ pọ tó ń gbọ́ is oh my sis oh my god oh my sis oh my god wọn kàn bá yé rẹ jẹ ni ìdí ní tèmi fi wá ni pé iyàrá tí àwọn ọ̀gá ṣe fèmí àyìn èmi nìkan kú mọ̀ ń dá sùn kí n sì mọ́ fìyà jẹ́ káyé ọmọ bá tamọ́nú ibi tó wà lọ́hùn ìdí nu tó jẹ́ kí n pè ọ́ pé kí wọn náà wá ṣe kejì. kò sí nǹkan tó dèmi pẹ̀lú ẹ̀pọ̀ ọlọ́dẹ ni oníyàrá tèmi náà níyàrá mi nínú ilé máa tan ẹ jẹ òtútù ni ó pa sọ́dọ̀ àwọn ọ̀gá. yóò pa àwọn ẹ̀gbọ́n ẹ. ó dàbí gbọ́dọ̀ mi ò yí ọ àní pé àsìkò òjò la wà ní àyìn èèyàn mélòó ní gbèbè bèbè nìkan ni tẹ̀lé tì mí yìí tí wọ́n bá sì kejì ń di ìmọ̀ràn sórí gbogbo bó ṣe pọ́n bí ọ̀lẹ̀ àwẹ̀ tí mo bólẹ̀ tí mo fi ẹ̀kọ́ lé lórí yóò kẹ́lẹ́. má dáwọ́ ẹ̀ wò yọ jẹ́ kí n sọ̀ka fún ẹ o mọ̀ pé bí mo ti wá nílé ìmú ń ṣe jẹ́jẹ́ tèmi mò ń rọ àmọ́ mhm. ò fẹ́ tẹ́ torí pé mo ti rí pé ṣàkẹ́ ṣe bí ọ̀rá egungun ẹ fẹ́ máa ṣe bí ẹran ìwọ náà kọ́hún ẹ ó ti fẹ́ máa dìkú táǹsì àmọ́ mi bà á jẹ́ tí o bá tiẹ̀ wá ronú àṣepọ̀ bí o bá tiẹ̀ wá gbàdúrà láyé pé ọkọ ni ó pa mí o ṣé mi wàá gbàdúrà pé ọkọ eléwùkù ni ó pa mí mi gbàdúrà fún jíìpù gidi kó wá pa mí èé jẹ́ ìwọ wá gbọ́ná ṣé torí mo jẹ́ ọmọ ọ̀dọ́nu lè yìí òun ló fà láàyè tọkàn ẹ fi balẹ̀ gàgà tó fi lè wá bá rú mi ìjọ́ tó o bá tún gbé tán o ìjọ́ tó o bá gbé tán o ìjọ́ tó o bá gbé tán o mi fi ẹ̀pọ̀ lẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ tí ọ̀bọ fẹ́ jẹ ni mi sì lu ẹ̀pà. <laughs> sori tí ẹ máa ń tòsí èèyàn níbẹ̀rẹ̀ báyìí máa ń nira ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti wọra tán fúnra ẹni téèyàn ń tòsí o ní o máa pè yàn ẹ́ tó fún mi oh my seat oh my god oh my seat oh my. <laughs> àbí ọlọ Ọlọ́run ni ó kọ ẹ Ọlọ́run ni ó kọ ẹ wọkọ láwọn ta ni eléyìí bu yọ wá gbọ́ bó o bá tún gbé wẹ dáhùn kékeré lọ́mọ ṣe fún ẹ yìí o mi ṣe ẹ́ jalajala bíi ẹni máa kú ni wàá wá mọ̀ pé ọmọ àjàṣe yìí ṣe ọmọ tó lè wá ṣe jalajala pẹ̀lú ẹ̀ àti pé bí mi tiẹ̀ jẹran bí ọ̀gá rèé bí n bá máa jẹran ọ̀gá ọ̀gá dúró déédéé ni yàtọ̀ fún ìwọ bó bá jẹ́ pé o páàkì nǹkan tí ó dẹ ọkọ̀ bí ọ̀gá bó bá páàkì ẹ̀ yóò la yóò la méjì ni tí ó sì dúró déédéé bí mi bá gbàṣepọ̀ fún yàn ọ̀gá ni mi gbàṣepọ̀ fún èé ṣerú ìwọ jalajala má tún ta ò mọ bó ta ò ó dantan ó ṣẹlẹ̀ ya bí àbí o fẹ́ dìde. lẹ́gbẹ́ntọ́. Oh God. Sure. Yeah. Come on. Lóru. Kí lè fẹ́ ṣe? Fẹ́sùn tó ṣe rí mọ́ kan. Ah, báwo ló ṣe máa fẹ́ sùn? Ṣé o fẹ́ yẹ kí mi sùn ni? Ó mọ̀ kó wá bá mi màsáàjì ẹsẹ̀ mi kó tó sùn mọ́. Àná òde olùdó jẹ́ please please very tired ibi tó rẹ̀mí dé mi ti wẹ̀ gan i'm really very tired bí a kò pé kúbúrẹ́ kúbẹ̀ massage ẹsẹ̀ mi i'm tired please. kí kúbúrẹ́ bá massage ẹsẹ̀ mi. ẹ̀bùdí olúkílẹ̀ tó máa ń like máa fi sentiment nǹkan kò imagine for one spa màá sí ọ̀dẹ̀ massage ẹsẹ̀ náà ṣé ara ẹ̀ mo ní kó massage bẹ́sẹ̀ lásán ni. Mm -hmm. Mami, ẹ pẹ̀lẹ́ ẹlẹ yọ mo fẹ́ lọ fọ àwọn aṣọ yìí ni mo á ní kí n dágbé e fún yín pé mi lọ fọṣọ. dọ́ọ̀lù abẹ́rẹ́ sí máa dágbé e fún ọ. ẹ má bínú màámi mo fẹ́ kó àwọn aṣọ yìí náà kì í fọ mo wọnú àpẹ tàti gbé si, ya pẹ̀lú tọ́sì mi ò rí. wọnú báskẹ̀tì kejì náà. mo ti wọ́ yìnyín bẹ́ẹ̀. wọ́n lọ wọnú ilé má ní mi lára má yọ̀ mí lẹ́nu jàre. Mami. Somebody, are you mad or something? You're disturbing my peace. dáàdì. kí ló wọ́n ṣe bẹ́ẹ̀. dáná mi sí. kí n máa. ẹ mo gbẹ. ìjà ti bẹ̀rẹ̀ tuntun ló mú yóò jà kúlẹ̀ ni àtàkọ́ mi díyẹyẹ mi díyẹyẹ mi díyẹyẹ mi díyẹyẹ. What name is this? Kí ló lè? Kí ni ìtumọ̀ ilé? What's this? What do you mean what is this? She already put lipstick nìyẹn ni? Lipstick Lara, shut it tèmi. You're asking me? Ṣé nǹkan téèyàn fojú rí tún máa ń dàbí rán I've been running to you, o bá sílẹ̀ kan ló máa ń jiyàn ẹ̀kẹ́? Àbí ṣé tí o bá sí evidence kan ló máa sọ pé èèyàn What is this? What is this? What is this? Kí ló ń ṣe ẹ̀ náà? Kí ló ń ó gbé ẹdúró ẹrù sílé ó ti bàdé mi kankan ó ti sí ojú ẹ ti ṣe pọpọpọpọpọ síta wọ́n ní ìrọ̀lẹ́ òṣì alágbèrè aṣẹ́gun àgbáyà ọlọ́mọdé ṣíwọ́ ni ọlọ́mọdé ṣíwọ́. kí ni kí ni ṣe ṣe máa parí fún mi ìmọ̀ bó ṣe dá aṣẹ́. ó lè mú fẹ́ nǹkan kó lọ́ọ̀dà jọ sọ kó lè yẹ báwo ló ṣe fẹ́ yẹ báwo ló ṣe fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni onírọ̀lù ni ẹ́ tó bá ṣe pé wọ́n ṣe bẹ́ẹ̀ tó ní tìjú ni ò ní sọ fún kọ́ ọ̀bọ̀ bá ní tìjú rẹ̀ mo lè nu ẹ bẹ́ẹ̀ ni mo sọ. o lè nà mí. bẹ́ẹ̀ ni ṣẹ́gun onírọ̀lù bọ́ọ̀lù kò ń ṣe mọ̀ àbí shameless Ah, hmm. ikú mà bọ́lá jẹ́ o eh, ikú bọ́lá jẹ́ gbẹ̀mí tí o bá ṣe ikú tó pa Fíkáyọ̀ ah, tó gbẹ̀mí pàdé ikú ẹ Fíkáyọ̀ obìnrin tí wọ́n fi ń tọrọ obìnrin ni. Deolu, I have warned you severally not to mention that girl's name in this house again. Your baby say, ọfọ mi létí, your man, your man àtàwọn olóṣì àtàwọn olóṣì nàmíà wọ́n fi mú ọ àtàwọn kiri ìbá pa ikú. lọ́sọ̀ mọ̀tẹ́ ọ̀ wọ́n máa ṣe mítìyẹ pápápá ni o títí bọ́ọ̀nù fẹ́ kúrò ń bẹ̀ o ṣé mo sọ fún ẹ pé bísíǹsì mi fẹ́ kọ́kọ́ mímọ̀ pa ẹ̀ o yẹ̀yẹ̀yẹ̀ ṣé mr lawal náà ti dé. all right okay. mary emerson all right. kẹrù má jọba ni o. bẹ̀rù bá jọba ìlú òní kò kàn. kẹrù má jọba ni o. bẹ̀rù bá jọba ìlú òní kò kàn. kẹrù má jọba sẹ́ o. bẹ̀rù bá jọba ìlú òní kò kẹrù má jọba ee. bẹ̀rù bá jọba ìlú òní kò àfọ́jú tó fọpá gún eléégún lẹ́sẹ̀ kòkòkòkò máa ní jẹ́wọ́ ṣàánú alágbe inú lè ní ó wà ẹni àpèpé kò wá jẹun tó tún mú ní lọ́wọ́ dání àfi kẹ́rù má jọba yé o bó bá fi jọba ìlú ò lè kú kan kẹ́rù má jọba ni o bẹ́rù bá jọba ìlú ò ní kú kan kẹ́rù má jọba ni o bẹ́rù bá jọba ìlú ò ní kú kan. kẹ́rù má jọba sẹ́ o. bẹ́rù bá jọba ìlú ò ní kú kan. kẹ́rù má jọba ee. bẹ́rù bá jọba ìlú ò ní kú kan. ee nítorí ayé èyí náà ní e. ayé àsán. Hmm ayé àfọwọ́bà fi sílẹ̀ yìí náà. ẹ eh, àfẹ́jẹ́ màmá fẹ́ ayọ̀ ọmọ ènìyàn tó ń fúnni lóko ìdí ọ̀pẹ ro. Eh, ayé lè o ọmọ ènìyàn ṣòro. kẹrù má jọba ni o. bẹ̀rù má jọba ìlú òní kú kan. kẹrù má jọba ni o. bẹ́rù bá jọba ìlú òní kú kan. kẹrù má jọba sẹ́ o. bẹ́rù bá jọba ìlú òní kan. kẹrù má jọba ee. Eh. bẹ́rù bá jọba ìlú òní kan. yẹ lágbára lọ máa gbé yìí ẹ ṣe gan ni. Hey, well done. Ah, ṣé olúkìlọ́ ṣe bí ìbàdàn? What beauty? What beauty? No, no, ṣé olú? Ṣé olú? Treat me. Ṣé olú? What is happening there? No, no, no, ẹ máa lọ sí ẹ máa lọ sí. Ah. Ọkọ mi ni ẹ máa lọ ẹ máa No, no, no, ni. Ọlọ́pẹ́. Olú kí ló dé tí mo embarrass me for this guy? bẹ́ẹ̀ ní ìwọ obìnrin obìnrin wọ́n sọ bẹ́ẹ̀ mo dé bá bẹ́ẹ̀ kí ni wọ́n tẹ́ ọ. I'm not a gentleman, oh! I'm not a gentleman. This is my legal wife. Foolish and useless man. Kí ló dé gan? Kí ló dé? Jọ́tọ̀rí ọlọ́ kí ló wà láàyè tó tú bẹ́ẹ̀? Wọ́ ó méjèèjì tí wọ́n fi ń tẹ́ obìnrin lọ́rùn ni mo fi tẹ́ lọ́rùn. Yet you are cheating on me. Hey, ìwọ, let me tell you something. Ọmọ mi o, ọmọ mi, you know me very well that I'm a man of less dialogue and more action tó bá rí action yẹn action yẹn mo reserve ẹ̀ dílé. kí ni ìtumọ̀ kí ni. you need more sense as well. mo public place làwọn ìkíni tó ń pariwo ìwé ju kí mi gbọ̀n gbádùn. Ah! àpàdé máa gbádùn ìtí ẹ̀ tó máa lọ gidi bí. èmi èmi ẹ níbo bẹ́ẹ̀ni o tún lẹ́nu o tún lẹ́nu ìṣọlẹ ah o tún lọ gbójú gbẹmí obìnrin máa burú o tí mo mú ẹrẹ́ dandẹ̀. wà á déètì gbogbo ojú ẹ̀ fún ẹ. gbogbo gbogbo wà láyà yẹn. gbogbo gbogbo máa gbá gbogbo mọ́tò ẹ̀ dànù mi. gbogbo gbogbo wà láyà yẹn á lọlẹ̀ nígbà tí bá nù ẹ̀ tán níṣó lé. ẹ ní lọ́ọ̀rì kẹsẹ̀ get out ó ṣe rẹ̀ ní That, that, let that, go! Go! You will regret it! I promise you! Let me shut up! No! No! No! Tell it go! Let me go! Let it go! ṣẹlẹ̀ tó o tètè ṣí ilẹ̀kùn. ẹ ẹ má bínú jẹ ẹ sẹ́rí olórí ibú oorun kan ló yá ìgbésí ayé mi lò níbi tí mo gọra mi síbẹ̀ mo ti wá lọ jìnnà. ẹlẹ́bùkún yẹn náà ni ó máa bá ẹ jà ìjẹ́ wọn gbàdúrà láyé ẹ kó o gbé wù létótó yìí sílẹ̀ kó o wá lọ síbi kan kó o wá fi olùwọlé kèsìmáàdì kò fi sẹ́nu ọ̀nà lé kó o wá délé tá bẹ̀rẹ̀ sí ní tẹ̀wọ́nu kí kèsìmáàdì kó má sílẹ̀kùn ẹ̀ fún ẹ lásìkò kó má ibi wọlé wọ́n gbàdúrà ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí f wọ́ tẹ̀lé kọ́lé náà torí pé mi ò rí inú ayé ẹ̀ tó lè kọ́lé wọlé búkú olóṣì. ìjọ tó bá ta ọ̀nà ọgbà yìí mi lé ẹ jáde pátápátá ni mi jẹ́ kó lọ́ọ́ máa ṣe ibùkún ẹ̀mí tó ti fẹ́ máa lọ ṣe. le blender ìtàmúlà sí wọ elébùkún. a ah, ìwọ ọmọ yìí dà ó yà sí òun àwa wọ́n tó wọ́n fún mi gan. ìròyìn ẹ̀ tó ń fà é ṣe bí bẹ́ẹ̀ sì wá ṣe ni àwọn olóṣèlú jáde jáde mélòó kan kò dábì lóhùn. yes ma wẹ́lẹ̀. sọ̀rọ̀ pọ̀ lè jẹun gbọ́rọ̀ sọ̀rọ̀ pọ̀ lè jẹun gbọ́rọ̀ ẹ kó sì sọ. ẹ tẹ́ tó ní bí pábí ìfura yá. ó lọ sí náà dà sàmà. wọ́n ya wèrè ni. ẹ mọ̀ wọ́n gbogbo ń tẹ́ ẹ sọ̀hún bó bẹ́ẹ̀ ju ẹjẹ́ ń bú mi ni orí elépèlépè yóò padà mọ́ dà sí. ẹni ó bá rí wọn ní ìsìn tí wọ́n mú gbogbo ẹ̀ tán dà lúrú pọ̀ mọ́ sápà wọ́n mú fẹ́ǹsì wọ́n dà pọ̀ mọ́ tógò wọ́n mú abidjan náà wọ́n fi gbáǹdì wọ́n tún wá fi fẹ́ǹsì wọ́n fi ẹ̀ ń ṣe fìhẹ́n fìhẹ́n wọ́n fi gbà lọ́wọ́ ẹlẹ́yìn ẹ̀ kì í ṣẹjọ́ yín bí iṣẹ́ mi tí mo wá ṣiṣẹ́ ń bì àmọ́ èèyàn ń kú fún mi ń gbòòrò tí wọ́n fẹ́ kí wọ́n wá ṣiṣẹ́ gidi ń gbòòrò. kí ni iṣẹ́ ìwé dídìrín wo kí nǹkan mo ń ṣe kí wọ́n ṣe àdáadáa oníkálukú náà eléyìí náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sólúwa rẹ̀ ẹjọ́ yín kọ́ ó sì ti ní tó ti jọ tó ti jọ fẹ́ẹ́ ṣe bí ẹ ń ṣe kinní tẹ́lẹ̀ no problem. ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n bèbè ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n bèbè ọ̀gẹ̀dẹ̀ máa gbọ́n o ọ̀gẹ̀dẹ̀ kú ti gbọ́n kò sẹ́ni tí ò mọ̀ gbé ló máa dà. adéolú adéolú. yes ma. Ah, eré ẹ bàṣẹ ni kí ló tẹ láàmú kí ló ṣe. ẹ má bí mò ń fọṣọ fọṣọ yìí. pẹ̀lú machine. lájẹ́ ah, ẹ ti sọ pé kí n má fọṣọ yín pẹ̀lú washing machine mọ́ ọwọ́ ni mo fi ń fọ mo ń bóni àti gbogbo aṣọ tẹ́lẹ̀ tó dọ̀tí àti àwọn pant àti báyìí in fact àwọn pant tó gan gan ibi tó gan wọn tẹ̀ wọ́n mọ́ dáadáa. jíjẹ ń kọ. ẹ dáná. ẹ má bí rí aṣọ yẹn ẹ ti complain pé kò gbọdọ̀ má ti sè é fífọ́ tọ́ba máa fi dé mo ní mo ṣe ní kí n kọ́kọ́ fọ ẹ rí i pé mo ti bọ̀ṣọ̀ gan bí mo ṣe dé láti fi ṣẹ́ ni mo bẹ̀rẹ̀ sí ní fọ̀mọ́ àlọ́ dáná sí. àkọ́kọ́ sí wàhálà orí ń tọ́ wà lọ́wọ́ ọmọ yìí kí ló gbé dání. ọlọ ni inú mọ tí wọn fi lọta. ọmọ ń ah, pa ẹ nílé ayé ẹ ohun tí mò ń ṣe gbé wálé mi ò gbọdọ̀ tún gbọ́ mọ́ pé òlòbẹ́ ń bí mi ò sí lé gan-an bó o lo blender lẹ́yìn mi mi ma mo dá tẹ́sì blender pẹ̀lú ọlọ mo dá tẹ́sì ẹ̀ mọ̀ bó o bá lo ọlọ yìí bó o bá lo blender ó dáhàn. nígbà tí òye poli mi ò pé ẹ ní kí n ṣe nǹkan mi ò ní ṣe ah, ah, ah, àti kọ́ lọ tẹ́ ń wò yìí mo mọ̀ ọ́ lò dáadáa. o lè lo àti máa fi lọ́ta tó máa kú mọ́. gbogbo ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ inú ata ló lọ kú mọ́. pátápátá tí bá mu lọ́tún tí mo mu lọ́sì máa fọwọ́ fà lọ́tún lọ́sì ó máa kú náà. orí ẹ pé òun ọmọ àmọ́ tó o bá ṣe játijàti àbí o ṣe málàmálà àbí o ṣe jákujáku nínú ilé yìí yọ mí ràn ẹ lọ sójú ọ̀tá o gbọ́ àbẹ́ ògbọ́ má ṣe wèrè mi o. yóò jẹ́ fọwọ́ padà yín lójú. láàkó eré ẹ pé ọlọ́run ní jẹ́ kó fọwọ́ padà mi lójú. ha mi jẹ tán. ṣé lọ òkè lọ dáná fún mi. ajá ní ilé ìlú mi àti àwọn àpàdà fọṣọ yìí. ó yá má bínú oúnjẹ yìí náà ní pẹ́rẹ́dì elébùkún mi. ọba elébùkún wa kí òkà wọn bí ó ti na òun ó na òun sínú tí òkà eré kó lọ sókè wá wá wá wá ó bàtà mọ́ ìwọ ni mo gbé báyìí pẹ̀lẹ́ dákọ̀ pẹ̀lẹ́. ilé ibùkún ẹ̀mí àfẹ́ ìbò òṣì ó gbọ́dọ̀ gbọ́n. àbí ah, mi ah, gbọ́n kẹfẹ́ wò dàárọ̀ la. bí kinní ẹ bá gbọ̀n ní ìsọ̀kò pa ẹ má bẹ̀ ni. <laughs> mi ò lè gbọ́n mi ò lè gbọ́n. <laughs> kẹ́ni ṣe báyìí dọ̀là. Dàkọ̀ ah. ìyá ẹ̀ nìyẹn. Ó yá ọmọ yìí dárin fún mi dárin fún mi mama o mama o mama o olúwa dá mama sí fún wa mama o mama o mama o ojú kò ń fi tẹlifíṣàn yẹn ẹ ṣe pé ó lùlù pẹ̀lẹ́ ta ló ní kó lùlù má gbọ̀n pẹ̀lẹ́ o tó bá gbọ̀n pẹ̀lẹ́ tó bá jábọ́ lérí ẹ pípa mi sọkò pa ẹlẹ́ẹ̀kan takọ má kẹ́yìn lọ. mama o mama o mama o. tó bá gbọ́n ta nù. olúwa mama ó lè mọ ó lè mọ olúwa rámà má sí fún mi rámà ò má bà rámà ò olúwa rámà má sí fún mi àbí òwò rámà ò má bà ò rámà ò. akúrin lọ olúwa dá màmá sí ìfún mi màmá o màmá o màmá o. ọmọ dáadáa. olúwa dá màmá. jíolú jíolú àti olú ti dé láì. kí ló fi sí ń jẹ tó ṣe lánàá mọ́yínmọ́yín tó ṣe yẹn mi ò fi kọ́kọ́ sí i àbíọ̀ mo ti ń ṣe gbọ̀nsẹ̀ látàná yẹn títí dèní ah. kò sí wàhálà wọn mú un rí àtẹ̀yẹ́gì ẹ̀ bàjẹ́ jọ òní ẹ̀ dé sí ẹ̀ kí ló fẹ́ fà á. ẹ má bínú mọ́ ẹ má bínú. lọ nú ilé ìgbọ̀nsẹ̀ kó lọ bá mi fọ ilé ìgbọ̀nsẹ̀ kò dẹ̀ fọ ṣe ìgbọ̀nsẹ̀ tó wà níbẹ̀ tó mo ti ní kí n mú délé pókìtì yẹn ìgbọ̀nsẹ̀ oró mi ni ló bá ṣe sérí ike ló ṣe sí lẹ́lẹ̀. lọ kí nìyẹn ń ṣiṣẹ́ máa. èmi ló ṣe ìyìn máa kó ṣiṣẹ́ wọ́n ló sọ fún mi. lọ nísìnyí kó lọ fọ kó lọ fọ gbọ̀nsẹ̀ kó fọ gbogbo bẹ́ẹ̀ yẹn kó má kó dẹ̀ flọ́ṣẹ́ kí n máa gbọ́n sára kí máa gbọ́ ọmọ ò tí ń flọ́ṣẹ́ ẹ̀ báyìí kó tẹ máa fi ọbẹ̀ kí máa gbọ́ torí gbogbo ohun kọ̀ọ̀sẹ̀ ó ti gba gbogbo agbègbè kan lókè yẹn ilé wọn fọ́ra o ilé lẹ́rẹ̀ èló ni jẹ́lẹ̀ èló ni bá six hundred. kí ló lè gbélé iná. ọlọ́run mo fi bẹ̀ ah, ọ̀gá ẹ kọ́ yọ̀ta ilé ẹ ó da ó da ẹ má wulẹ̀ gé ẹ má bínú torí ọlọ́run mo fi bẹ̀ o ẹ tí n bá pẹ́ wọ́n á bà mí wí madam á bínú lé. ẹ gbà gbà wọ́n ẹ ṣe wù. ẹ wo ẹdá mi lóúnjẹ ayé ṣe máa délé fún mi ewúrẹ́ wá fẹ́ tà fún mi báyìí. ọkùnrin ẹ ń bára yín. ẹ ń bára mi gidi ni mo mọ dáadáa àmọ́ gbogbo bàbá sá ti wá sọ́jà ẹ máa kọ́jú tiẹ̀ ni orin kan ló sì máa fi sẹ́nu ẹ mi lóhùn ẹ mi lóhùn màdàmú màdàmú obìnrin nílé obìnrin nílé tó ń bá pẹ́ o tó ń bá pẹ́ o àwọn ọ̀sẹ̀ rẹ ni tó mọ́ ọmọkùnrin wá sọ́dọ̀ mi obìnrin tó mú wá sọ́dọ̀ mi kọ́ sọ́mà mi gidi ní tẹ́lẹ̀ ọmọ ọ̀dọ̀dà ló ń ṣe lọ́dọ̀ ẹ̀ wọ́n á wò pé àfàìmọ̀ kó má jẹ́ ọ̀gá ọmọbìnrin ẹ lọ́mọkùnrin yìí ayé ìyá yín ò lò ah. ah, ìyá yín burú pọ̀ tó wó sùsù ó sì sọ nílé dẹ́ntì ń gbalẹ̀ ó sọ nílé dẹ́ntì ń ṣiṣẹ́ gbogbo nílé ah, ayé ìyá yín ò wù o. ọ̀rẹ́ wa sórí ní tó ti wàá jọ mí lójú tí máa ń jẹ́ kàyéfì fún mi jù láyé ni pé níjọ́ tí ya bú wọn àárín pé òun fẹ́ mọ̀ ṣiṣẹ́ èmi ni mo rìsífù ẹ o èmi mo rìsífù ara ẹ lẹ́nu ọ̀nà o. ìwọ ẹ̀yìn tí mo lọ mú báwọn ọ̀gá ń bẹ̀ wọn ó sì dèyìn ó rò pé èèyàn gidi ni ní sunkún ní lami lójú níjọ́ náà lọ àṣọ lórí ibú ni. wo ẹ̀rù ń ba èmi o ah. Ah, ẹni tó lè wo sùsùn tó so odidi ọ̀gá di ń tọ́ dáhùn dáhùn kí ni ò lè fa ṣe. ta ni ṣé ìwọ ọlọ́mọ ti jẹ́ hmm? ọlọ́mọ ti jẹ́ sórí tí ewúrẹ́ bá wẹ̀yìn báyìí fìrí báyìí wàláhì ó fèpè fẹlẹ́pẹ̀ ni hmm? tí ìgbín bá sì sùn báyìí àyà rẹ̀ ni ó fi kó tí jàpá bá sùn àyà rẹ̀ ní èkó. olóògùn. gan-an hmm? bíi wèrè àrọ ni rogunmọ́tì di ah. sórí bàbá mi ni ọ̀bọ ṣòkòtò péńpéré bíi ìjà nígbà ayé wọn ogun ló pa bá mi sórí ìjọ tó bá gbìmọ̀ rẹ̀ òun lè mọ sógun tiẹ̀ kó mọ ní ráǹkì o kó mọ mú sọ̀gádọ́mọṣẹ́ kó wọn sì mọ gbapò ọ̀gá o ṣùgbọ́n ìjọ tó bá kọjú rẹ̀ sí mi ẹ gbélé gbọ́. ọmọ mi lọ yọ. ọyọ o n hmm. ó dàbí kúrò ilé ìdarú ṣé eré wọn ṣe ń lọrin ni àbí lọrin ò náà ṣe jọyọ lọ wo wo wo táwọn afáàjù táwọn ogun lásán lọ o sórí tèmi ń bọ́ fà ní pé ìwọ fúnra rẹ ó mọ ìyá ìdùnjú jù mí lọ ṣé o fẹ́ sọ fún mi nísìnyí pé ìyá àǹbó ṣe wa òun àtọ̀gá wọn ò ní mọ fọ́kulé ara wọn. níbo wọn ò ní mọ tẹ̀ sí. Hmm, àbọ̀ ti fọ ni ah! bí ọ̀gá bá náwó kí so wà ìgbà tí màdàmú fi ń da láwọn wọn ò fọ́n kankan mọ̀dọ́mọ̀ oh fẹ́ràn ọ̀gá láti bí síbẹ̀ wọn mm-hmm. ah! kì í fẹ́ rí mi rẹ̀ látàn. Eh. Ah! Eh, ṣùgbọ́n kí wàá ló dé tí ìyá abúùn fi ń wà abúnú létí èsè òun ló nílé wo ní tèmi rò sọ̀rọ̀ àwọn wípé ó fẹ́ dàbí pé owó ọ̀gá hmm. àtàwọn dúkìá ọ̀gá hmm. ìyá òun rọjú mọ́. Hmm. good talk good talk ó tọrọ ló sọ. ọ̀gá ah, bá sì dé nísìn yóò máa ṣe dàgìrì dọ́rọ̀ dàgìrì dọ́rọ̀. yé. Yeah. bá for fọ kárakára ah madam. ti kúmúrẹ́. Ben. ah kúmúrẹ́ You are gone. ní wọ́n ní sùúrù. Kasali Ah, ti já o ah! Ah! ọ̀gá ti já pátápátá kútúkútú ọjà ni ọ̀gá ti kọ́kọ́ já kí wọ́n tó já wọlé bẹ́ẹ̀ sì ṣe já wọlé wàhálà ọ̀sẹ̀ Oh, ọ̀gá gan. owó tó máa yẹ bẹ́ẹ̀ ẹ̀ àgbọ̀dọ̀ bọ̀rọ̀ ìgbẹ́ yìí. bíbó kí ló wá fẹ́ ṣe pẹ̀lú wọn. ó ah, ah, dàbí pé wèrè ṣe lé lọ́dọ̀ bá ọ̀gá ó ṣe wèrè fún ọ lọ́wọ́ ẹ̀. ẹ ọ̀gá ẹ pẹ̀lẹ́ ẹ ọ̀gá kúbúrẹ́ kúbúrẹ́. pariwo yìí tẹ́ bá rí ẹ máa rò pé ọmọ jésù ni ẹ ní mọ̀ pé jẹ́ tó wà bẹ́ẹ̀ wọ́n ti yọ sọnù èṣù lókun. will you keep quiet ah, idiot. o tún sọ̀rọ̀ bali. ní wọ́n ti yẹ kó mo ṣiṣẹ́ lọ rẹ ni mo ṣiṣẹ́ lọ rẹ ni. mo ní tó ìwọ ọmọkùnrin ṣe sùúrù o mo ń sọ fún ẹ ṣe sùúrù o. mama ẹ má bínú ma mo mọ̀ pé ilẹ̀ lè gbálẹ̀ o àmọ́ ẹ dúró kẹgbọ́ tẹnu mi wá gbọ́ bí mi ò kí ń ṣe kúbúrẹ́ o mọ́tọ́lá lórúkọ mi Jehovah mo wà ní àjàṣẹ́ ṣàdédé láago mi dùn. hello. hello hello uh, uh, um, madam give me your number. who you be. Um, aunty Fikayolo. okay uh, Fikayo uh, what happen. in fact ndunsi ndunsi sickness n come back yo. again in this one let you the first one lo. abeg help me help me carry am go hospital uh, what about uh, the husband. in you see i call the oga and ọkọ ọkọ he refuse to pick my call o oh. Ringo, ringo, ringo, ringo. ring o oh, oh, to pick my call o. Ah, okay mo ń bọ̀ nàìjíríà lọ́la má má i dey come tomorrow you don hear. okay mo ti gbọ́. thank you abeg help me look am o if you carry am reach hospital stay i dey come. Matẹ̀gbá Matẹ̀gbá Matẹ̀gbá Matẹ̀gbá. Àìsàn àìsàn àlejò àìsàn jẹ́. ẹ pẹ̀lẹ́ o ẹ kú tọ́jú. Olúwa máa fi kàn mí o. ẹ jọ báwo lẹ̀yin ṣe jẹ́ sí wọn. ọmọ ìyá ni wọn àbúrò mi ni bàbá wa ló ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. that's good ó yẹ kí n lè bá yín sọ̀rọ̀ ẹ jọ ẹ tẹ̀lé mi. madam tí mi ò bá ní parọ́ fún yín owó ọlọ́run lẹ̀mí àbúrò yín wà o chances of survival wọn wà very slim ẹ máa ní ìdọ̀pọ̀lọpọ̀ àdúrà. kí ló dé tó yẹ mí. àwọn result test náà ṣe ó fi hàn wípé wọ́n ti inject poison sí wọn lára. láti bí oṣù mélòó kan tó dẹ̀ ti ń pa wọ́n lára díẹ̀díẹ̀. ọ̀daràn báwo ló ṣe jẹ́. kò yé mi náà o pọ̀ lára àwọn questions tí mo béèrè lọ́wọ́ wọn wọ́n ní pé ọ̀pọ̀ àwọn ló mú dókítà kan wálé tó máa ń fáwọn ní injection lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ mo dẹ̀ discover wípé àwọn injections tán fún wọn yẹn kì í ṣe pé kó mú wọn lára dá o wọ́n ti inject poison sí wọn lára tó dẹ̀ ti pa a lot of white blood cells lára wọn àwọn tó jẹ́ kó dáàbò bo àgọ́ ara wọn. bí wọ́n ṣe wà yẹn condition wọn wà so critical. tí má gbọ́ tẹ sọ fún mi dáadáa ṣé pé ọkọ yìí ló péyàn abúlábẹ́rẹ́ tí tó fi ń kú lọ yìí. it's not testimony sọ fún yín àwọn ní ìgbà tí mo máa dé ni àbúrò mi bá ṣàlàyé fún mi pé òun ti kó gbogbo properties òun fún ọkọ òun ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi pé ìdí tó fi pa àbúrò mi nìyẹn kò ju bí ọ̀sẹ̀ kan lọ lẹ́yìn ìgbà tí ó ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi lọ́mọ yẹn jẹ́ pé ọlọ́run ṣùgbọ́n mo pinnu láti gbẹ̀san o bọ̀ mi ò ní enough evidence láti ṣe é ṣùgbọ́n mo wá rántí wípé I was able to collect one or two informations about him lọ́dọ̀ àkúrò mi yẹn ni mo fi trace ẹ̀ wá sínú ìlú tó sá lọ yìí torí pé immediately tó ṣiṣẹ́ ibi yẹn tán ó sá lọ ni mo mú dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o gbogbo properties àbúrò mi tó gbà ó ti gbà padà lọ́wọ́ ẹ̀ because idiot ẹ̀ ò mọ̀ ìgbà tó ń sign transfer of ownership gbogbo properties yẹn fún mi yes mama ṣe mo ṣàbúrò mà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ni. ma dá mi lóhùn ṣé bẹ́ẹ̀ ni. èṣù ni. ó dà kí ni díẹ̀. o fẹ́ mọ̀dí tí mo fẹ́ fi pa kí n máa ṣàlàyé fún ẹ ìdí mẹ́ta ni sórí alákọ̀ọ́kọ́ ìfẹ́ tí mo ní sí dàbí orí èékánná tíntín torí èékánná kí mo tẹ̀ ń sọ kémi ò nífẹ̀ẹ́ láti bí síbẹ̀ ní ìlọ́ọ̀bẹ̀ rárá ṣùwárẹ́lẹ́ẹ̀kejì ẹsẹ̀ sì ni mi ò lè fọlọ́kùn un èmi dẹ̀kẹ̀rẹ́ as ni mí dóò mo ti parọ́ fún pé aa ni mí bọ́jọ́ torí ọlọ́run tí as àti ss bá fẹ́ra wọn iná wọn ò lè jó dalẹ̀ á kú láàrin ni ìyẹn dẹ́lẹ́kejì ṣíwájú ẹlẹ́kẹta tó jẹ́ pabambarì ń bẹ̀ hàn ọmọbìnrin yìí ní owó ó ní owó ní properties kò wá lẹ́bí kankan rárá ju àǹtí jágbajàgba kan tó ló ti sọnù sí kùtọ́nù lọ mo á wò pé ẹsẹ̀ sì bá kú ṣó fẹ́ kó gbowó ìlọ ni the best thing ni pé kí n máa pa sílé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí n fi swap gbogbo properties ẹ̀ kẹ́nìkan kó má bàa fura sí mi. ọmọ bàtà uh, nǹkan tó fẹ́ ṣe ó le díẹ̀ a máa wò ó ọmọ tó ń tọ́jú ẹ tó ń ṣèkẹ́ tó nífẹ̀ẹ́ ibi eléyìí tó ló fẹ́ pa. kéèkì ló tó ń sọ̀rọ̀ báyìí nà án ah, wo àkìtàn tí ò bá jẹ̀gbin kò kí ń kún bọ̀rọ̀ oh, yes ẹni tó bá wà lórí àkàbà ẹ kó máa wo ẹni tó fẹ́ gun àkàbà ńlẹ̀ báyìí tó bá wà nsàlẹ̀ gbọ́dọ̀ fàṣubú ni kó tó lè gòkè tó bá fàṣubú ò lè gòkè bẹ́ẹ̀ ni mọ́sọ̀ kan kéèkì wọn ṣì wọ́ ló yẹ kó máa preach fún mi now not you ah ah lè ka yé obìnrin tó bá yé wọn jẹ́ ńgbà yunifásitì. there you go again owó tún máa bẹ̀rẹ̀ story and kí ló máa mi ìgbà yìí pé wọ́n bá yí obìnrin jẹ́ gan-an ah. so ẹni tí yàn bá dẹ̀ kì mọ́lẹ̀ sí tí yàn bá ṣẹ́yún fún tí ilé ọmọ ìbàjẹ́ ṣe o ti ba yí ẹ̀jẹ̀ ni. o ò bá jẹ́ o tún ṣe ni. wọ́n mọ jẹ́ àfi gbogbo yẹn lẹ́jẹ̀ rẹ̀ anyway sori nǹkan mi ń tọ́ láti sọ ni pé nǹkan tó ní kí n ṣe ó léwu díẹ̀ torí pé tí àṣírí bá lọ tú our medical association wọ́n máa seize license mi ni tí ọlọ́run bá díẹ̀ sọ pé kó tún lọ bọ́ sórí kó lọ la ìwọ̀n lọ fólúwa. a ó lè ṣe wọn a lè ṣe wọn gbàgbé yẹn hmm. gbàgbé yẹn gbogbo yẹn ni mo ti rò ìdí nìyẹn tí mo fi sọ wípé house treatment ni kó wọ́n máa fún ó mọ̀ pé máa wá lé èmi nìkan ló ń bá gbé abẹ́rẹ́ tó ń fún èmi nìkan ni máa mọ̀ so that tó bá yín injected a máa kú sára díẹ̀díẹ̀ tó bá ti injected a máa kú sára díẹ̀díẹ̀ ikú díẹ̀díẹ̀ ló máa kú and má gbàgbé ṣé àti ẹ̀gbọ́n máa gọbọ ẹni. ṣe gá wọ dísè tó ń bá kúkú díẹ̀díẹ̀ ṣé òun ṣe pé owó díẹ̀díẹ̀ lèmi máa gbà. àwọn gbà tí bá ti rí gbogbo ẹgbàá lẹ́ẹ̀kan náà ìwọ náà gbà tiẹ̀ ni once and for all ikú kan náà ló máa pẹ̀dá. bó ṣe wà nìyẹn. Hmm. <laughs> nígbà tó di ọjọ́ tí mo decide láti fi ilé yẹn sílẹ̀ mo lọ rí dókítà. so how far. ah ó wà nílé. ó ń jẹ̀rora gidi bó ṣe wà yẹn ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ̀ nọ́mbà kan ti bẹ̀rẹ̀ sí ní pé mi pé mi kọ́kọ́ gbé gbà tó yá mo gbé ó di gate man ẹ̀ ó sọ fún mi wípé ẹ̀mí kan ló kù lẹ́nu ẹ̀. Oh, kò lè kú ẹ̀mí kan bí n ṣe wà yẹn mí àbọ̀ ló máa fẹ́ kú lẹ́nu <laughs> ah, ṣé bó ṣe wà yẹn lẹ́kọ̀ọ́ wọn á ti máa polówó tuntun ó kàn kú kó kàn dáhùn kó lọ join wọn ni hmm. ẹ á ti máa ráwọn tó wọṣọ funfun ẹ kò ní rẹni tó máa sọ fún ni torí àwọn tó bá gbọ́rọ̀ kú ẹ nítorí máa sọ ni pé crisis tó máa ń tó máa ń mú àwọn sickle cell patients òun ló ṣekú pa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm. kò tiẹ̀ kàn wá rárá in fact a clean. clean deal. I say very clean. Yeah. very clean. so báwo wá ni olóòótọ́ nǹkan ló jẹ́rìí mo ti bẹ ẹrù rèé mo rú wá ní <laughs> ah! ẹrù gidi. tó bá tún ní àwọn ìyá tó fẹ́ yanjú ẹ kí èmi máa wọ kí n kàn án abẹ́rẹ́ kí n máa gbowó. Ah! ìwọ ọmọkùnrin yìí ìkànnì ẹ o èṣù dẹ ni ẹ nítorí ọrọ̀ ayé ó pa odidi èèyàn méjì tó ò lè dá ilé ayé òmùlẹ̀mọ́fọ́ ẹsẹ̀ mẹ́fà tó jẹ́ kó ló máa gbẹ̀yìn gbogbo wa. àwa wítọ́ ìwọ́n sọ pé àkìtàn sí ìbá jẹ̀gbin kì í kó bọ̀rọ̀ ọ̀dà tí àkìtàn bá wá jẹ̀gbin jẹ̀gbin jẹ̀gbin tó kún àfọwọ́ sílẹ̀ kí lóòrò kó máa kẹ́yìn ẹ̀ kò sí bí ilẹ̀ ṣe ga tó ó ń padà bọ̀ wá dilẹ̀ lẹ̀ wọ́n ti gbàgbé ni ìgbẹ́ adilé kò dẹ̀ sí ẹni tó kó bá bẹ́ẹ̀ ò dìgbòrò ẹ bá mi bẹ̀ torí Ọlọ́run èṣù ni gbogbo ohun tó ṣe mí pátápátá èṣù ni. wá gbọ́ mi ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láláì jìyà kò sí ìgbà tó ní faṣọ pé ń pèrò kọ ọba màá màá dín pẹ̀lú ẹ. ẹ bá mi bẹ̀bẹ̀ torí Ọlọ́run ẹ bá mi bẹ̀bẹ̀ èṣù ni èṣù ni torí Ọlọ́run. àṣeyàn lè ṣù. ẹ ló dpo. ẹ jọ mo máa ní ìdáwọ́ iṣẹ́ kó mo fi ìfọ́ mi tẹ́lẹ̀. ẹ jòjó. I will need like eight of them. ẹ mú so. ẹ má jọ̀dọ̀ ẹ mú ẹ mú. ẹ̀rù má jọba. fọ̀págùn elégbò lẹ́sẹ̀ fọ̀págùn elégbò lẹ́sẹ̀. ògógógó máa ní jẹ́wọ́ ṣàánú alágbe sẹ́ni tó máa ṣàánú alágbe. ìlú lè ní ó wà ẹni àpèké kò wá jẹun tó tún mú ní lọ́wọ́ dání. àfi kẹ́rù má ẹ̀ eh o oh, bó bá fi jọba ìlú ò lè kú.